Governor of your state, please, wherever you are, make welcome the Executive Governor of your state, His Excellency, Engineer Sheyi Makinde FNSC. Appreciate him as he walked into the tent, exchanging pleasantries with dignitaries here present. Gómìnà wa Musa. a kí gómìnà wa nípínlẹ̀ Ọ̀yọ́. Mama Musa. òwe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ yàn ẹni tí ó pọn ọba lẹ́yìn tó ń ṣe ìlérí tó mú lérí ṣẹ. wọ́n bọ̀wọ̀ fún jòyè abájọ tó fi túnṣe yìí ṣe. kò sì ní bàjẹ́ fún ọ láíláí. gómìnà lọ káàkiri láti kí àwọn ọ̀tọ̀kùlù lò ó. ìmọ̀yàsọ́lá. yé o. nǹkan kan wípé jẹrin ẹni bá wo orí social media ló mọ̀ wípé wọ́n sọ ibi ìdí tọ́rí center. eléyìí túmọ̀ sí wípé lórúkọ gbogbo àwọn ọmọ bíbí lọ́kùnrin àti lọ́kùnrin ti ìlú ọ̀yọ́. a ṣe ọpẹ́ ẹ ṣé o gómìnà amọ̀re o amọ̀lọ́re o gómìnà sọ pé ẹ ṣé o gómìnà ọlọ́lá jùlọ onímọ̀ ẹ̀rọ olúwa ṣèyí abíọ́dún mákindé. a kí wọn káàbọ̀ sí ìlú ọ̀yọ́. wọ́n ń kí àwọn èèyàn káàkiri àníṣe èèyàn tó bá ti dé onífẹ̀tì rí tó bá débẹ̀ lónìí yóò rò pé àbí sí onífẹ̀tì náà ni wọ́n sọ dàrà báyìí your excellency we want to say very big thank you to you sir. thank you so much sir. thank you so so so much sir. àti gómìnà nígbà tí gómìnà fi jókòó kọ́tà ń ṣe àfihàn àwọn tó ti wà ní jókòó. jẹ́ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àwọn tó ti múlẹ̀ lọ́wọ́ láti gbà sí bàbá wa ikú bàbá yẹ̀yẹ́ àtọ̀dá lọ́wọ́lọ́jù bí ìyẹrẹ. àwọn ìgbìmọ̀ ìṣàkóso aláàfin ilẹ̀ ọ̀yọ́ agbáyé àsìmíyò àkàndá. láti sọ̀rọ̀ ilẹ̀ ọ̀yọ́. báyìí sábùtì. okay let's go now. shall we rise for the national anthem. ẹ jẹ́ àdìdẹ́ tó fún orílẹ̀-èdè wa nàìjíríà. all rise for the national anthem. ẹ jẹ́ àdìdẹ́ tó fún orílẹ̀-èdè wa nàìjíríà. your state anthem. I do, I do, I do. Aṣíwájú ni wá, aṣíwájú ni wá, aṣíwájú ni wá, aṣíwájú ni wá, ipò aṣíwájú lẹ́lẹ́dùn máa rí fún wa. ṣe kiri ọmọ ọlọ́ta tẹ́ pa wà mọ́ṣẹ́ ká bá wa sọ̀rọ̀ ká sòdodo ká ṣe ohun tó tọ́ tó dára nígbà gbogbo. aṣíwájú ni wá aṣíwájú ni wá aṣíwájú ni wá. the anthem of Ọ̀yọ́ kingdom. Orin ìlú Ọ̀yọ́. Orin ìjúbà ìlú Ọ̀yọ́. Venga. E Thank you. 竹，一帘幕，我也不说泪。谁在花丛下，风中，一笑我满腹春雷。 ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. ẹ̀ṣẹ̀ kan ni a kí gbogbo àwọn tó bá gómìnà fọwọ́ rí ní báyìí àdúrà ni ká fi ṣíde torí pé àdúrà. nígbà agbára kọ́ àwọn tí yóò léwájú wa nínú àdúrà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ilẹ̀ Ọ̀yọ́ la wà bákan náà ni gómìnà wa gan-an dẹ̀ ní sọ̀túnṣòsì fún bàbí kan jẹ́ ni. bẹ́ẹ̀ ni o. kí bàbá wa chief imamtiri Ọ̀yọ́ Àbújá ní àbúrọ́tà tó tọmọ kékeré. chief imamtiri ìpínlẹ̀ Ọ̀yọ́ ìlú Ọ̀yọ́ ìlú Ọ̀yọ́ bàbá wa. tẹ̀tẹ̀ láǹfààní àti wọ kìíní ni táì tó ń pè mí yẹn fún báwọn ẹgbẹ́ ti sọ̀rọ̀ wọ́n lè dé débi vip tí a máa lè ti láì dé bí. mo wà nínú inú ìpàdé àwọn vip gómìnà ti dé ẹ. kí ló rí? bá mi ò tiẹ̀ tí ìmọ̀ tó ní pé bóyá gbọ́n mọ́tò ẹnjìnì àjọ̀dún olùsèlú mọ́tò wà mọ́tò wà ó bá jẹ́ ní gómìnà òkèdè sí bàbá yín o fún four five. wọn ti wájà ní òwúrọ̀ sọ bàbá wọn wàjà ní Ìbàdàn bàbá wọn tún wàjà ní Ọ̀yọ́. ojú àbáyé kàkà tí ó wàjà mọ́ báyìí gómìnà. àbá ọmọ ló kú gómìnà. bàbá báyìí kàkà wàjà mọ́. bàbá yóò wàjà mọ́ ọlọ́pàá wa àforíjì gbogbo wọn. bàbá wa chief imam ti Ọ̀yọ́ ló pọ̀ yìí bàbá jókèdè ró. àwọn ni wọn ń pọ̀ yìí. wọn lọ bẹ sojú bàbá wa gbọ́ tọmọ kékeré bẹ́ẹ̀ ni nọ́mbà yìí. bákan náà mo ìmáàmù igi ogun tí wọ́n kọ́wọ́ rí bọ̀ pẹ̀lú wọn ìmáàmù igi ogun. gbogbo àwa tí a fẹ́ ṣètò ilé ọlọ́run lọ́wọ́ ní gbogbo ìlànà tá nígbàgbọ́ nú ẹ̀ wọ́n ní kí gbogbo ẹ máa bọ̀ ń ta bí làwọn bàbá wa tí wọ́n fẹ́ léwájú wa nílànà tẹ̀sí Islam tí wọ́n ní bàbá wa tó fẹ́ léwájú wa nílànà tẹ̀sí kìrìsìtẹ́nì ẹ̀ lọ́sùpọ̀ Ayọ̀kúnlé arètí yí báyìí. bàbá wa ọ̀dọ̀ rẹ̀. àṣà òrìṣà tí gbogbo wa ní gbogbo ẹ̀yà àṣà òrìṣà máa bọ̀. mo kí bàbá amínú sára dábọ̀ wọ́n kọ́ wọ́n rí pẹ̀lú bàbá wa tí mi máa mílẹ̀ ọ̀yọ́ bàbá wa bàbá wa jókìdẹ̀rú bàbá wa amínú mo kí yín o salamu aleykum jakibiru. Thank you. Wait على النبي الكريم You want النبي be Karim. صلوا على النبي الكريم أيها النبي نادى الحمد لله ọ̀pẹ́ ni kọ́lọ́hún. alhamdulillah. ọ̀pẹ́ ni alhamdulillah. ọ̀pẹ́ ọ̀hún ya sọ́tún ó ya sọ́sì. àkọ́kọ́ ń bẹ̀ ọ̀pẹ́ púpọ̀ jù púpọ̀ jẹ́ ti bàbá wa gómìnà wa láti ẹwà ní Ọ̀yọ́ state ẹni tí wọ́n ṣèlérí tí wọ́n mú ṣẹ ẹni ẹni tí wọ́n rí wọ́n síbi tí ẹ̀tọ́ wà ẹni tá à ń láti àárọ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ agbẹnusọ ní ilẹ̀ Yorùbá olórí àwọn ọba ni kó ẹ̀sùn wọn tó àti ẹ̀sùn tí wọ́n ti kúrò tí wọ́n sì dáàbò bo orúkọ náà bí Sokoto ti ń ṣe tiẹ̀ lọ́hùn àwọn náà sì ń ṣe tiwọn níbí òṣèlú ò yí padà ọgbà fún ìṣẹ̀dálẹ̀ kan ó yí padà pé Aláàfin kó lórí gómìnà wa gan fúnra wọn àwọn náà tó wá pirinlẹ̀ bẹ́ẹ̀ mo ti káàkiri ayé púpọ̀ mo wá rí i pé èyí tí ìrìbí tí wọ́n ti ṣerú eléyìí fún ọba kan rí. ẹ gbọ́dọ̀ ń tóbi dáadáa. Allahu Akbar. ọlọ́run ó san gómìnà wa lẹ́sàn-án rẹ o. àmín. ìlú ò ní bàjẹ́ lórí yín o. ọpẹ́ ẹlẹ́ẹ̀kejì ọba tá a torí ẹ̀ wá lónìí àti gbogbo tó tara wọn jáde a máa dúpẹ́ ọlọ́run. alhamdulillah. tá a gbọ́ pé bàbá kú sẹ́yìn odi bàbá ò sì kú sínú plane bàbá ò kú sínú ọkọ̀ ojú omi wọn pé wọn ò lóko ẹ̀ wọn ò dájọ́ fẹ́ẹ́ fi ọwọ́ bàbá sẹ́yìn ọ̀gáwọ́ bàbá.